إن الحمد لله تعالى نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صلِّ وسلم على عبدك ونبيك محمد من عبد الله وعلى اله وصحبه اجمعين وبعد السلام عليكم ورحمه الله وبركاته eléyìí ìtẹ̀síwájú nínú àlàyé àwọn hadith tó wà nínú ìwé two hundred golden hadith from the messenger of allah ti abdulmalik mujahid ti kọ ilé iṣẹ́ ìtẹ̀wé darussalam ti orílẹ̀-èdè saudi arabia ló gbé jáde Insha Allah Ta'ala hadith ẹlẹ́ẹ̀kọ́ kànlélógún láàgbéyẹ̀wò lónìí ní ṣókí hadith number twenty one <clears throat> àmọ́ ká tó gbéyẹ̀wò nígbà tá a parí hadith ogún hadith twenty umu sọ pé àwọn ní ìbéèrè kan bóyá kẹ́ béèrè rẹ̀ báyìí kó tó di pa àtẹ̀síwájú alaikum salam. sáré ara tápà ya fún ó ṣe mí pé ṣé gbogbo àwọn wà ní nígbà tá sọ sáàdì èmi kọ́ mo sọ àdìs ló sọ ànábì ní wà ṣàkó èmi ní sàárè hàn èèyàn ò tí ì ni dùn bẹ́ẹ̀ ni kì í pé wọn ò ẹ̀wọ̀n pé ó wà nù sọ́rọ́tù nígbà tí wọ́n sọ pé àìdá kùnà ìdọ̀ mẹ́nẹ́kìrọ̀ ṣé nígbà tá a bá ti di egungun tó ti kù hẹ́hẹ́ ẹran ti jẹrà kò sẹ́ran mọ́ no doubt egun ti wọ́n ṣé ìgbà náà la fẹ́ dìde àyà mi tí wọ́n ní sọ fún wọn kódà kí wọ́n di nǹkan mi náà. قل كونوا حجارة أو حديدا آه، آه، أو خلقا مما يكبر في صدوركم فسيقولون من يعيدنا قل الذي فطركم أول مرة آه، فسينغضون إليك رؤوسهم ويقولون متاه قل عسى أن يكون قريبا باني سورة ونية إسراء إسراء ọlọ́run sọ fún wọn mú wá bẹ́ẹ̀ hijara ẹ di òkúta hadida? Abi ke lo lọ di irin nù adi jera, adi àdìjẹkìnní kan ọlọ́run ní tẹ́ rí ẹ̀dà ẹ̀ bá àdòkúta that is uh, petrification petrification nìyẹn eh, petrification ẹ̀ bá àdòkúta hadida? hadidan ẹ̀ bá àdìrin àbí ẹ̀dá mi tí ó wà nú ẹ̀mí yín tẹ́ ń wò pé ah, ẹ bá dé irú ẹ̀dá fẹ́fẹ́ ń tẹ́ rí ẹ̀dá. Hmm? wọ́n jíjọ gbèǹde tí wọ́n fẹ́ ló mẹ́ parí ẹ̀ pé ọlọ́run ó gbé gbogbo yín dìde ṣẹ̀bá rántí ọlọ́run ní wà ìdá nùfúsù sówìjàtì wà ìdá nùfúsù sówìjàtì nínú sọ́rọ́tù tẹ̀kùwéèrè àwọn ẹ̀mí yẹn wọ́n á padà sí gbogbo ara yẹn nù sáré apá kan náà afa ṣàlàyé pẹ̀lú hadith pé tí wọ́n bá ń fọn fèrè kú mú yẹn fèrè méjì ni wọ́n fọn yẹn tí sọ̀rọ̀fìl fẹ́ fọn yẹn èyí tí wọ́n fọn yẹn lẹ́lẹ́kejì yẹn pé àwọn ẹ̀mí ò máa jáde níbẹ̀ pátá wọn á máa lọ sínú ara ẹ̀mí máa sopọ̀ mọ́ ara níjọ́ náà mo rò pé ti yé wọ́n dẹ̀ ní gbogbo ara máa jẹrà kó máa kú ikú kékeré kan nísàlẹ̀ ibẹ̀ ni ó kú kálukú gbà dìde ìjọ gbèndé. àwọn tí ẹran tí hadith kúdú sí arákùnrin kan tó kú kó tó wá kú ó sọ àsọọ́lẹ̀ wípé ẹjọ́ ò tóun bá ti kú ẹ gbìyànjú kẹ ẹ jó òun kó wá dé eérú lúbúlúbú eérú yẹn mọ́ wàá fi ilẹ̀ ẹ bá ń ku eérú yìí káàkiri ẹ̀kú dànù ni ẹ má sìn wọn o ànábì sallallahu alaihi wasallam fi yà pé wọ́n sì ṣe bẹ́ẹ̀ bó ṣe kú ni wọ́n sún ó jóná ó kọjá ó jóná teyín teyín àwa ó wá dé eru wọ́n tún wá kú eru rẹ̀ dànù ànábì ni kí ló wá ṣẹlẹ̀ ọlọ́run wa ní káwọn mọ̀lẹ́kà ọlọ́kọjọ́ ó kàn bá rẹ̀ wájú ọlọ́run Allahu ta'ala ẹlẹ́dàá wa wá ń béèrè lọ́wọ́ rẹ̀ pé kí ló dé tó fi ṣe báyìí ìdẹ̀rù rẹ ìyà rẹ ló jẹ́ kóun ṣe bẹ́ẹ̀ nígbà tí òun bá ti dé orí tóun ti ń fọ̀n ká òun ò ní rí ọ òun ní rí òun ò ní jìyà ẹ̀rù ìyà ló bà wọ́n bà wọ́n torí ìbẹ̀rù ìyà mi torí náà mo dẹ̀ fún ní jìyà yẹn mọ́ ló jẹ́ pé nínú tó máa ń ṣokùnfà kéèyàn má jìyà níjọ́ ni kéèyàn ní ìbẹ̀rù yẹn nígbàgbọ́ èyí ọ̀rọ̀ tí wòrú làwọn mú ẹ lọ lú èbó kẹrí bí wọ́n ti mú tí ṣe tó nǹkan àwọn kan ń ta kíní sẹ́nu ẹmu ẹmu gan èyí ṣẹ̀ṣẹ̀ àwọn bíà ni torí pé ẹmu òun ń tiẹ̀ ààyè padà ọlọ́run fúnra ẹ̀ ló dá sí ìṣe nẹ́tọ́ra tó ní àwọn bíà ní ẹ̀yìn àwọn ọmọ èèyàn ló ń dọ́gbọ́n sí yẹn rú àwọn yẹn wọn ò bẹ̀rù ìyà ọlọ́run nìyẹn. ẹ rántí arákùnrin kan tó wá béèrè lọ́wọ́ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam bàbá rẹ̀ ní ire ni nígbà jahiliya kánábì tó dà nábì tó níbo ni bàbá òun wà wọ́n lóun ló máa ń fáwọn èèyàn lómi ní hajj subhanallah ẹni rẹ́gídí tànàbí ní inú náà ni bàbá ẹ wà kí ló dé gbólóhùn allahumma inni a'udhu bika min adhabin nar ọkà mọ kọl gbólóhùn ọlọ́run o mò ń sáàdì ọ̀pọ̀ níbi ìyá náà kò jáde lẹ́nu bàbá rẹ̀ rí tó fi jáde láàyè tó fi lọ wọ náà nù. a jẹ́ pé nínú tó lè mọ́ tó lè là ìyá náà gangan ni ká tún máa bẹ kó ìyá náà ká tún máa bẹ̀rù náà yẹn. ṣùgbọ́n tí ìgbàgbọ́ bá ti kúrò lọ́kàn èèyàn ní bẹ̀rù náà ọlọ́run ó sànù wa tó mo rò pé ti yé tó níjọ́ yẹn gbogbo wọn ó padà dìde ọlọ́run máa dá wọn dìde ọlọ́run sọ pé a sọ dídé ní zájẹ́rọ̀tún wáhìdà ẹgbẹ́ ẹyọ kan láàkì gbogbo wọn bara wọn gbà nígbèjì kó ń fàyà kan ní iná máa amúrò ìdá àròdàṣẹ́ àyàkùn na kó ń fàyà kan bá ti fẹ́ ṣe nǹkan yóò sọ pé jẹ́bẹ̀ fà látara kó sọ pé jẹ́bẹ̀ yẹn yóò sì jẹ́bẹ̀ mo rò ti yé báyìí sọ kọ́lọ̀ ń kó ṣàánú wa sọ wọ́n pín jẹ àbẹ́ni tí wọ́n jù ní okun táwọn ọ̀ọ́ni àwọn ọ̀ọ́ni ló pín jẹ tegun tegun ní ọ̀tí ẹ̀jẹ̀ ọ̀ọ́ni tún kú ó tún jẹra nǹkan míì tún jẹ àbáwọn tí wọ́n lé egun wọn lúbúlúbú tí wọ́n jù wọ́n sínú crusher láwọn èèyàn burú crusher ó máa lọ wọ́n ni mélòó la fẹ́ sọ gbòòrùn kan bàbàbàbà gbogbo wọn ní òdìdí ń jẹ gbèdè ẹbí e, ara ẹlòmí ilé yín tẹ kọ́ ẹ mọ́ wo rò pé bóyá ara èèyàn mi ò sí níbẹ̀ o torí bí tẹ́ ti lọ bú yẹpẹ́ bóyá wọ́n ti sin àwọn èèyàn síbẹ̀ láyé jọ̀ tẹ̀yìn òní mọ́ tó wà lára ilé tẹ rẹ gbogbo ẹ ó ṣàrà ẹ̀jọ̀ òun ni irú ọkùnrin tó jóra ẹ̀ lúgbúlúgbù yẹn. bọ́lá àlẹ́m àwọn afáà nínú àwọn bàánú Ísírẹ́lì ẹni ìyá jẹ́ torí pé àwọn ló mọ̀ nípa ìyá náà àwọn òjíṣẹ́ ti wá sọ fún wọn. só ti yé wa báwọn hadith ètò ní insha Allah ta'ala hadith number twenty one àdìsí yẹn wà nù jamiu tirimidi two thousand six hundred and seventy six nù tirimidi ó ní fa innahu man ya'ish minkum yara ikhtilafan kathira wa iyyakum wa muhaddathati al wa muhdathati al fa innaha dalala. فمن أدرك ذلك منكم فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين addu àlèhà bí nàwà jèdè màá kà sí wa lẹ́nu nìkan ni dorógùn díẹ̀ ọgbọ́n àlèhà ohun tó bá gbà wà lórí tàbá ń rìkọ́dù èèyàn á máa dá padà èèyàn á máa dá padà ànábì ní fa innahu fa innahu man ya'ish minkum yara ikhtilafan kasiran. kasiran. وإياكم ومحدثات الأمور فإنها ضلالة فمن أدرك ذلك منكم فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين وسنة الخلفاء الراشدين المهديين وسنة الخلفاء الراشدين المهديين عدوا عليها بالنواجد بالنواجذ ọ̀rọ̀ kan ni ó ń bọ̀ hmm? tí n bá gbàgbé àdísì máa jẹ́ àdísì alẹ́rìbáàd bonosaria alẹ́rìbáàd bonosaria níjọ́ náà ní hajj ìdágbére tánàbí ṣe bá a ṣe máa ń tún yorùbá pé hajj ìdágbére hajjatul wada ṣe à pé n tó máa wá sínú ọpọlọ pé ànábì ti ṣe àwọn hajj kan rí eléyìí ló wá ṣe tó fi dágbére àbí kò rí bẹ́ẹ̀ o ẹyọ kan péré ni hajj tánàbí ṣe kò pé méjì hajj náà ni à ń pè hajj ìdágbére anábì ò ṣe hajj méjì ẹlòmí lè sọ pé kò kàn dé mọ́kà ni sólẹ́hó òde bí àgbà tí wọ́n dé òde bí kìí ṣe hajj lànàbì lọ ànàbì lọ fún umrọ ìjọ umrọ ló fẹ́ ṣe tí wọ́n fi padà ní òde bí à ń torí pé àwọn kẹfìrí ni wọ́n wọlé hajj náà là ń pè ní hajjatul wada ìdágbére tánàbí sọ pé làálì láàhùjà báàdà àmì àdà ó ṣeé ṣe kí n má ṣe ájì ní ìmọ̀ lẹ́yìn ọdún ilé tona dàtà kódò mọ̀nà sí kakùn ẹ̀yà tètè máa bọ̀ ẹ máa bá a ṣe ń ṣiṣẹ́ àjẹjẹ́ kí n máa fi hàn yín báyìí ìyẹn ni àdéhùn bá tó fi ní wàá dọ́nà rasulullah sallallahu alaihi wasallam wàá dọ́n ṣẹ̀dí ìdá anábì bá wa sọ̀rọ̀ tó lágbára ṣe wáàsí tó lé. àwọn ojú dami jẹ́ńjọ́ náà kódà àwọn ọkàn wárìrì àwa sọ fún ànábì pé ah, wọ́n àsí tó ń ṣe yìí ìṣítí tó ń ṣe dàbí ìṣítí ìdágbére o fausina sàsọtẹ́lẹ̀ fún wa gbà wá nímọ̀ràn lànà fi ní ó sì kún bitakuwa lọ́hìwọ̀tọ̀ àti yìí. ìmọ̀ràn tí ń gbà yín ni pé ẹ máa bẹ̀rù ọlọ́run wà tọ́ àti kẹsì máa tẹ̀ láṣẹ rẹ̀ títí títí tí tàbí náà bìbí sọ pé fa ìnáhù nítorí pé dájúdájú mẹ́yìn ìyá ẹ̀ṣ ẹni tó bá ṣẹ̀mí ní kún nù yín ẹni ẹ̀mí ẹ̀ bá gùn nù yín ẹ̀yin tí mò ń bá sọ̀rọ̀ ẹ̀yin sàábẹ́ subhanallah yàrá yóò rí tìláfán àwọn ìyapa ẹnu ìyapa <clears throat> kì í ṣe tẹnu gan ìyapa kẹfìrọ̀ tó pọ̀ fàínàhù dájúdájú o mẹ́yìn yáìṣ minkum ẹni tó bá ṣẹ̀mí tẹ́ni ẹ̀ bá gùn nù yín yàrá yóò rí ìtìláfà náwọn ìyapa kàtírọ̀ tó pọ̀ kì í ṣe pé ìtìláfà yàsírọ̀ díẹ̀ kàtírọ̀ yóò pọ̀. wà ìyá àkùn tó bá rí bẹ́ẹ̀ ó dọ̀wọ́ yín o tó bá rí bẹ́ẹ̀ ẹ ṣọ́ra o wà mọ̀ọ́dàfà tìlẹ̀ òmùrù àwọn ẹ̀túntún àlámọ̀rí àwọn àlámọ̀rí tuntun tuntun tuntun tẹ́ mọ̀ rí òní yapa tí ó bá ní nǹkan yapa nǹkan yàtọ̀ ẹ̀yin ará èkó yapa tá à ń sọ bí kì í pé èrò pọ̀ torí mo sọ pé ẹ rí yapa tó kọ̀ọ̀kan ẹ ra àwọn èrò tó pọ̀ rárá o èrò yapa nǹkan là ń sọ òkè yapa yẹn pé ìyàtọ̀ olùgbẹ́ lómi ọ̀ èkó ni mo ṣe ń sọ pé yapa tí yóò gbọ́yé ni pé èrò pọ̀ ń bẹ̀ à èrò yapa ń bẹ̀ <laughs> ẹ̀ pé lọ́dọ̀ tí wàá nu Yorùbá kì í pé àwọn èèyàn yapa ẹnu wọn ò bára mu wọ́n yapa wọ́n pọ̀ kì í ṣe pípọ̀ lé táwa ń sọ níbi ìyapa tó pọ̀ pé ìyàtọ̀ tó pọ̀. fa innaha anábì nítorí pé ìyapa wọ̀nyí mọ̀dásáàtì yìí àwọn ẹ̀gbìn nǹkan tuntun tuntun tẹ́ẹ̀rí tó yàtọ̀ sí tí ó ń ṣe yìí dọ̀là àlàtún àná ní o famen adẹ̀rọ̀kà dáàlì ẹni ọlọ́run bá ní kó bá yẹn láyé nù yín tó bá bá a tírú nǹkan báyìí ń ṣẹlẹ̀ fa aleikum ó dọ́wọ́ rẹ̀ yín o bí sunnati sunna ní ànábì o wà sunnati lè kúlà fáì àti sunna àwọn aṣáájú àrọ́ṣìdínà dè mahadiyin tí wọ́n jẹ́ ní tó mọ̀nà abubakar umar usman ali àwọn afá ṣàlàyé dáadáa torí pé àrọ́ àrọ́ àlèkùlàfà àrọ́ àṣẹ ẹ̀rí pé wà kí ni máàrífà ni kò túlẹ̀ àdù ẹ̀dìímú ẹ̀dìsúnà mi àti súnà àwọn àkọ̀nífà yẹn ẹ̀dìímú gbìnà wà jìnnà pẹ̀lú eyín ẹ̀yìn eyín eyín tó kàn yẹn ni wọ́n pè ní mólà pẹ̀lẹ́pà máa ń tún pé yín ọ̀gàn bóyá yín bóyá ọ̀gàn wà ní tẹ̀yìn ṣùgbọ́n ìmọ̀ òkú eyín ẹnìwẹ̀ já fi yín lẹ̀ṣà eyín tó kàn yẹn ẹ̀dìímú ẹgbàmú dáadáa hadith yìí ìtumọ̀ tó nípọ̀ alákọ̀ọ́kọ́ ni pé òjíṣẹ́ lá Muhammad sallallahu alaihi wasallam gba àwọn ìjọ rẹ̀ nímọ̀ràn ó sì máa ń sọ àsọtẹ́lẹ̀ fún wọn ó sì máa ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ eléyìí náà fi yé wa pé gbogbo wa náà tá a bá wà nípò aṣáájú níbì kan tá a jẹ́ olùmọ̀ ká máa gba àwọn èèyàn nímọ̀ràn ká sì máa ṣàsọtẹ́lẹ̀ fún wọn. ẹlẹ́ẹ̀kejì ànábì ó àwọn sàábé ní kẹ́sẹ́ ó ní wọn níran ó jẹ́ kí wọ́n wà ní ìgbáradì fún àwọn nǹkan tó ń bọ̀ níjọ wájú nǹkan báyìí ń bọ̀ wá ṣẹlẹ̀ ẹni tó bá wá tẹ́ni ẹ̀ bá gùn tó tí nǹkan náà di baláyé nù yín ó ti sọ torí náà nǹkan náà ò ní ṣe kí ni kò wá ní bá wọn lójijì mọ́ tí wọ́n bá ti rí wọ́n ti mọ̀ pé kálánà bí ò sọ ni ó ṣeé ṣe kó káwọn èèyàn sọ pé n tó dáa ni. àlọ́ mi yóò tún wá pọ̀ kò ní kéré kò ní jẹ́ díẹ̀. tó bá ti wá ṣẹlẹ̀ ànábì tí wọ́n á sọ tí wọ́n ó ṣí oníkan ṣọ́ra fún pé àná ni ó fi hàn pé gbogbo tó bá ti yàtọ̀ sí tánàbì mú wa táàrí lọ́dọ̀ àwọn kùlàfà àròṣìdùn àwọn ẹni tí wọ́n mọ̀nà yẹn hàn á jẹ́ pé gbogbo ẹ̀ pátápátá àná nínú ẹ̀sìn ni òtò rẹ́lòmínú àfihàn pé aeroplane àná ni kò sá aeroplane láyé ànábì ráúráú nínú ẹ̀sìn là ń sọ ò tòrẹ́lòmínú àbá àǹfẹ̀ẹ́ tilẹ̀ fi ń rìkọ́ọ̀dù yìí àbá ṣìbẹ́ ń lo android àfà ìbẹ́ ń lo iphone àfà ìbẹ́ ń lo lane àfà ìbẹ́ ń lo palasa àfà kò sí láyé ànábì ajẹ́pánù ni àwọn aláìmọ̀ kan àbí ẹni tọrọ òye má jẹ́ kí n pè wọ́n láláìmọ̀ kan torí mo kọ́ ara rẹ̀ mm. ṣùgbọ́n a lè lo aláìmọ̀ kan náà yẹn pé aláìmọ̀ kan nípa àwọn ìmọ̀ tá à ń sọ yìí ṣùgbọ́n kò ní iye yóò ní ẹ̀rọ àfà yẹn ó tún láláìmọ̀ kan ni wá sí ìwà mo kọ́ ara mi sí ìmọ̀ bàbá mi mm. ẹ̀ tọrọ òye nípa ń tà ń sọ yìí ẹ̀ ń tọ́rọ òye nípa ń ń sọ yìí hmm. ẹ̀ tọ́rọ òye nípa ń ń sọ yìí àdábì ẹ súnà mímú àánú ní gbogbo nǹkan yẹn pátá torí náà aeroplane kọ́ là ń sọ o àwọn eh, ICT kọ́ là ń sọ o ilé tá ń kọ́ nìyí torí mo ti wà ní kẹ́kẹ́ ẹ̀ ṣe ló máa gbé ilé tí bàbá yín gbé nígbà tẹ́ mọ̀ pé súnà ànábì lè fẹ́ tẹ̀lé ẹṣin ni wọ́n gùn láyé ànábì ẹṣin pẹ́ ṣe mọ́ oh! àlọ́rọ̀ ẹ̀sìn kìí ṣe àwọn ọmọ àkìí ṣe àwọn nǹkan gbèsè ayé hmm? ọlọ́run ṣàánú wa àlẹ́bìnrin ẹ dì í mú ẹ dì súnà yẹn mú pẹ̀lú eyín ẹ̀yìn oníkẹ́ dì í mú dáadáa ẹ mẹ́jọ bá àwa náà ti lọ́pọ̀lọpọ̀ ẹ̀yà panú ẹ̀sìn lónìí ní tó máa ń yáàyàn lẹ́nu ni pé téèyàn bá lọ béèrè lọ́wọ́ àwọn tó mú un tó yàtọ̀ sí súnà wà nú ẹ̀sìn wọn ò rí wí fún àpẹẹrẹ mọ́ọ́lùdì nàbí yìí éèdì yẹn éèdì milat birthday ti mọ́ọ́lùdì nàbí ọjọ́ bí ànábì wa Muhammad <clears throat> sallallahu alaihi wasallam àti àwọn àṣẹ àwọn èèyàn ní àwọn fi bu ìkẹ́sìn ni ṣé ànábì ò ju Isa ọmọ Màríàmà lọ ni ṣùgbọ́n lẹ́yìn náà kànú àdìsí ogún yẹn wípé níjọ́ gbèǹde níjọ́ yàmọ̀lì kìyàmọ̀ níjọ́ gbèǹde gbogbo yín pátá hmm? ìgbẹ́ rí pé ànábì nìkan ló ṣìpẹ̀ ṣèbí ìsànà ò lè ṣìpẹ̀ ànábì jùlọ ó ṣe wá jẹ́ kí wọ́n ṣe Christmas àwọn Christian gbé Jésù lárugẹ ànábì ló lẹ́tọ̀ọ́ sí ká máa rántí ẹ̀ ju Jésù lọ àti pé Kùránì nìkan gan lọ́lọ́run ní kálọ́ báyìí ìdí táwọn fi ń ṣe birthday nìyẹn sọ̀nà bí ṣe sára ẹ̀sìn lẹ́pẹ́ bẹ́ẹ̀ ni jówànú ẹ̀sìn gbà yà ànábì kò sí dọ̀là ànùnù láwọn ànábì tó bá jẹ́ mọ̀fùdà sáàtì o ní tí wọ́n ṣe ẹ̀dá lẹ̀ ọjọ́ ọdí ànábì ẹ fi gbẹ́sìn lárugẹ good ǹjẹ́ wà nínú ẹ̀sìn nígbà ayé ànábì kò sí ṣáwọn alẹ́kùnláfà àrọ̀ṣìdún àlìmàdìyún ń ṣe wọn ò ṣe àjẹpẹ́ àná ni olùkó di bàbá yìí àná ọdún káyókáyó olè pé wọn ò ṣe yan ọmọ nìyí tẹ́lẹ̀tẹ́lẹ̀ aṣọ rátà máa ń ṣe pé à ń gbàwẹ̀ ọjọ́ náà lákòó ẹsẹ̀ ẹran ẹran iléyá wọn máa kó pamọ́ ni ọjọ́ náà láwàá sí pẹ̀lú ọbẹ̀ àtàwọn àmọ́ jẹ́ wọn ó tán náà wọn ò mọ fi yí lẹ́kọ̀ọ́ èmi ò bá wọn tán ní òṣùgbọ́n wọn máa tán iná ọlọ́run kì í jólé iná ọlọ́run kì í jólé hmm? nínú tí wọ́n sọ ni pé ìmọ́lẹ̀ tó wá ń gbà tí àánú òhù tí wọ́n sọ kalẹ̀ nú ọkọ̀ ẹ̀gbọ́n nínú àwọn tí wọ́n sọ ń pa ọjọ́ náà pé ó ṣe kò ń gé ọjọ́ tí ọkọ̀ náà gúnlẹ̀ nínú tí wọ́n sọ ni òmìnir sọ pánàbí ló sọ wọn ni ìmọ́lẹ̀ yẹn iná tí wọ́n tàn jọ náà wọ́n tún máa tàn náà yẹn wọ́n máa fi yíre pò jọ́ tí wọ́n ní agbáwẹ̀ oúnjẹ láà máa fi jẹ ẹ ti gbàgbé ọmọ kẹsàn ẹran pamọ́ káyókáyó àbí ṣé wọn kọ ẹ ti ẹ mọ̀gbà tí wọ́n kó pamọ́ rí àní seventy sixty ọdún wọn àkópamọ́ tó bá ti di mú àràmù tẹ́ẹ̀nì yẹn ó lẹ́sẹ̀ ìjọ náà ó fata sí i yóò láta dáadáa àwọn ọmọ ẹ̀jẹ̀ dídí àmì ẹ̀ẹ́mí pẹpẹ súùpù ni kì alárùbá kọ́kọ́rọ́ alamisi kíni alamisi sílẹ̀kùn alàrùbá kọ́kọ́rọ́ alamisi sílẹ̀kùn jímọ̀ olóyin púlẹ̀ péjọ́ kan mọ̀ràn tí a sọ̀rọ̀ jímọ̀ olóyin yẹn títí títí títí dr mọ̀ràn ti ní IFC kan ní ó ti pẹ́ Ọlábẹ́kúta ní staff room kí ló jímọ̀ olóyin bo ló wà nù súnà wa ń sọ́sọ́ dr abdulateef adegbite wọ́n wá jókòó jọ náà wọ́n ń wò wọ́n ṣáà ń rẹ́rìn kò sẹ́ni tó rí nǹkan kan mú jáde àrísúnà kankan pé jímọ̀ kan lóyin ṣé jímọ̀ kan wà tó jẹ́ jímọ̀ gógó yin sẹ́wọ́n tí wọ́n pè ń yin ẹ̀ lè èdè kàrẹ́ ni kì í ṣèdè yín pẹ́nápù ni nítorí pé bí ní gógó yin kan gógó gógó oyin oyin tó kan níbi ti pa ọkọ̀ yọnu gógó jẹ́ jímọ̀ kan wà tó jẹ́ jímọ̀ olóyin tí kejì jẹ́ jímọ̀ gógó yin <laughs> dr abdulatif adegbite kọ́lọ́hún ṣàforíjì fún bàbá kó bá ní kẹ́ wọn kó má da àlámọ̀ rí i gbogbo tí wọ́n di ilẹ̀ kó má dàrú kó ṣe àlékún tọ́sọ́nà fáwọn ẹbí wọn náà àtàwa náà o wọ́n wá rẹ́rìn ó ti bẹ́ẹ̀ ní wọ́n sọ yìí wọ́n ní kí n tó ṣẹlẹ̀ ni pé jímọ̀ tó bá parí oṣù ni wọ́n máa ń pè ní jímọ̀ olóyin torí pé àwọn òṣìṣẹ́ ó gbowó oṣù mo mọ̀mọ́ dá kọ wọn ní jẹ́ nsọ́ torí pẹ́ lómi ní kò kọ̀rẹ́tì lọ bá wọn wọn ò tẹ̀ wá sí láyé mọ́ ní ìsìn tẹ́jọ́ ágìw rẹ̀ wọ́n ní oṣù ìjọ yẹn wọ́n máa ń gbowó oṣù wọ́n sì lè sọ tí wọ́n bá sọ bẹ́ẹ̀ ṣe pé àwọn ní kàwé ń jọun lẹ́kọ̀ọ́ wọ́n dímọ̀ tó parí oṣù yẹn kò dàbí rúùsìn tíjọba rí pé ọ̀nà àmọ́ eh, ń gbowó on forty on forty five kódà àwọn míì ti ń gbowó on ninety on one twenty nígbà tí wọ́n bá jẹ́yàn lówó oṣù mẹ́ta thirty times three ninety or ninety five ló gbowó gbọ́ ìgbà yẹn wọ́n ti máa sanwó àwọn àsìkò kan bẹ tí wọ́n tún máa ń pín owó èèyàn sí méjì wọ́n à ní èwo ló fẹ́ ṣé kí wọ́n kọ́kọ́ san ìlàjì owó oṣù rẹ fún ọ ní ìlàjì oṣù kí wọ́n san yòókù ní parí nàìjíríà yìí ní o kéṣe lú mi ṣé kò wá ṣeé ṣe mọ́ ni wàláì ò ṣeé ṣe tá a bá ṣe tán tí wọ́n á ní jímọ̀ tó bá ti parí oṣù bíi on twenty five wọ́n ti san twenty three jímọ̀ yẹn máa dùn yàtọ̀ torí pé àwọn òṣìṣẹ́ ti gbowó ní ọ́fíìmọ̀ pé ní jímọ̀ olóyin sókè sọdún kọ́lọ́ sànù àtòrí mo ṣe sàn àwọn nǹkan tí mo ṣàfẹ́ fàyọ ni pé àwọn nǹkan tó jẹ́ tí ìsàrẹ̀ ẹ̀sìn táwọn èèyàn bá ti ń ṣe lónìí tí wọ́n wá pè ní ẹ̀sìn ànà lànà bí pé dọ̀là àrà bọ̀dà fáàtì kò ní ìdíkì ìṣẹ́ mọ́ má pèrè wá mo ní mọ́mọ́ ìlú dìnà bí ìwà àbí èwo làánà tó rí làìlátìlì kọ́dírì ọ̀nà wo ni làìlátìlì kọ́dírì jápè lẹ́sìn òun ni pé àwọn èèyàn máa ń ṣe bí ọdún tó bá ti dalẹ̀ ẹjọ́ yẹn wọ́n kó jọ wọ́n máa lu bàndírì wọ́n máa jó ní nǹkan tí wọ́n ní ká máa yan náfìlà. wọ́n á ṣe tíátà hàn wọ́n sọ di ṣọ́ọ̀ṣì nù torí mo rí pé níyà kan mo kà nu pépà wọ́n ṣe beauty contest ìdíje òrékelẹ́wà nu ṣọ́ọ̀ṣì kan tó bá yá wọn kú lè máa ṣe mọ́ṣáláṣí mi àwọn tí jáàbù wọ́n fáìn jù oríṣiríṣi design wà jáde mo ti rí jáàbù parade rí o wọ́n ṣe lọ́dún kan ìjáàbù parade mo rántí pé lákùrẹ́ ń jọ lọ́dún kan tá a pass bá ti wá ń gbà náà pé káwọn èèyàn máa lọ wá alhamdulilayi ọlọ́run sì fàlùbáríkà sí kódà àwọn òrí èèyàn ó gbẹ ní àwọn ìjáàbù parade gbàgbé ní ayé mo ti rí náà lábújá àwọn kan náà tí wọ́n ajá kọ́ọ̀tù yẹn sàn ìjáàbù parade wọ́n fẹ́ foríṣiríṣi ìjáàbù wọn táwọn obìnrin lè ṣe ẹ̀rí pé tó bá yá àwọn èèyàn nílò ìjáàbù ṣẹ́rí ti ṣẹ̀rí àmọ́ dàbí ìgbà tá a lọ sí ṣáàrì Mansur mo béèrè láwọn obìnrin tí wọ́n wà ní haram àti wọ́n máa ń lo irú ìjáàbù ibo láti rí wọ́n ní ká lọ sí ṣáàrì Mansur ìgbà tá a débẹ̀ àwọn ètí ò ṣẹ̀ṣẹ̀ rí àwọn lárí ìkan ló wà sọ fún mi inú àwọn tí wọ́n ta pé ìjáàbù ṣẹ́ra yín ṣé ó ní là ń wá ó láà lè rí ó wájú ṣọ́ọ̀bù kan fún wa ńgbà náà ibẹ̀ láti lọ wọ ibẹ̀ nìkan ni wọ́n ti ń ta èyí tó bo gbogbo ara bo gbogbo ẹ̀ ní ìsìn bóyá lẹ́wọ̀n yìí ó ti ẹ̀rí mọ́ àwọn tó lé jọ tí òun tí òun níjà ààbò ní kọ́ọ̀bù ẹ̀yìn tó bá yẹ èèyàn lè má fẹ́ rí mọ́ kọ́lọ̀ sáfà náà wà ní ilé jẹ́ pé gbogbo àwa ẹlẹ́hà gbogbo iṣẹ́ yẹn náà àwa tá a ṣe tí ló gbọ́dọ̀ mọ̀ ọ́n ṣe àwa ò mọ̀ ọ́n ràn wọn ò bá lè kó wá látòkèrè àwa ò mọ̀ ọ́n sí nílé kọ́lọ̀ sànù wa ká sì máa sọ di táàfin mọ́ ni àwọn èèyàn la gbogbo owó production àti rírà àti ríràn kò ju two thousand naira lọ ní ten thousand ni torí pé mo rí i pé máa ń wọ́n ju aṣọ gan lọ kìnìyàn ò tí kìnìyàn ò tí yé mi three thousand to three thousand ní kàrẹ́ yìí ní nìkọ́ọ̀bù pẹ̀lẹ́pẹ̀lẹ́ three five three two ẹ̀ nìkọ́ọ̀bù five thousand seven thousand táwọn èèyàn bá tún ti rí i ó dàbí ẹrí ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ habatu sauda ní ìsìn kọ́lọ́hún ṣàánú wa ni nígbà táwọn kèfèrí tí wọ́n ń bá wa lò báyìí nígbà tí gómìnà mákindé ní ó wà lára tó ń lò tí covid fi lọ pàápàá èyí tó ṣò yẹn ló bá di góòlù làwọn tí bá ń ta náà sọ́dọ̀ owó hmm? ọlọ́run ó ṣàánú wa ni nítorí náà torí pé àwọn èèyàn ti wá ń rà á lọ́dọ̀ yìnyẹn sọ pé kẹ́ ẹ sọ́dọ̀ owó ọ̀rọ̀ ẹ̀sìn ní àlùbáríkà lójú ọlọ́run ó ṣàánú wa hmm? torí àsìkò inú rẹ̀ nílẹ̀ láti kọ́ dìjà máa ń jó inú rẹ̀ náà ni ká lọ máa yan tàjúdù ní òru òrújọ́ wo ni òru sátọ̀dé ni òru sátidé ni ṣé ẹ páwọn èèyàn ò mọ̀ wọ́n láwọn fẹ́ lọ yan tajud night ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà alásàlátù ni wọ́n máa ń ṣe o wọ́n ní ẹ wá yan na wọn ò mọ̀ pé òru ló gba wájú ọ̀sán nu sẹ̀ríà Islam wọn ò mọ̀ pé ọjọ́ sátidé làwọn lọ yan tajud yẹn alẹ́ thursday thursday Alamisi alẹ́ rẹ̀ yẹn ní friday night olóru friday ẹlòmíì ṣe tún wá gbọ́ ẹ̀ nísìnyí yóò tún change ẹ̀ sí ànábì ní ẹ mọ̀ yan òru jímọ̀ láàyò pé lẹ́mọ̀ yan tajud àdìsí tún wà lórí ẹ̀yìn ojoojúmọ́ ni èyí táwọn èèyàn máa ń lọ ṣe bó ṣe gbà kan ló bẹ̀rẹ̀ ńlẹ̀ Yorùbá gbogbo àdúgbò gbogbo àwọn abálásálá tí wọ́n ti dálé àwọn obìnrin wọ́n máa ń lọ yan tajud káàkiri mo dẹ̀ ń pa àwọn amadi àmọ́ ṣe ń tiwọn friday wọn ò lọ ò lọ mọ́sùkì wọn bò wọn ò lọ yan tàájúdù yẹn bídí àní kì í ṣe súnà ni pé ká lọ máa kójọ yan tàájúdù nínú mọ́ṣáláṣí ní jàmá inú ilé yín ni wọ́n ti ní kẹ́ ẹ̀ yan ànábì ni ẹ má sọ lé yín dìbò jì in tó lè mú wa yàn mọ́ṣáláṣí ni pé ó lè jẹ́ pé nǹkan kan ló ṣokùnfà ẹ̀ bóyá wà mọ́ṣáláṣí fún nǹkan kan fún ètò kan àsìkò yẹn wá bá wa kálukú òyìn àti ẹ̀ ẹ̀rántí gan tààrọ́ wì ti jinú ààwẹ̀ nígbà tí wọ́n yàn náà sallu fi buyutikum fa inna khayra salatikum fil bayt pé ọkàmọ kọlù tó lẹ́lẹ̀mí ò tún lọ sọ pé ajẹ́ pé òun ní kí ìrun ọmọ èèyàn máa ń lé ìrun náfìlà àwọn sọ ń bẹ̀rù ẹ lọ mọ èèyàn náfìlà yín ń lé èyí tó lọ lájú tó lóore ju náfìlà tẹ́lẹ̀ èèyàn lè tẹ́ ṣùgbọ́n nígbà míì ó ṣe é ṣe bóyá tààlímù wà mọ́ṣáláṣí àbí nǹkan míì aṣá wà ń bẹ̀ lálẹ́ lóru àyàn ń bẹ̀ so tajud night ara bídíà ni a fi ń kọ́ àwọn èèyàn bí wọ́n ṣe yan tàjúdù ni òfo ṣé wọn ò mọ̀rún kí tẹ́lẹ̀ ni ṣebí nǹkan kan náà ni tàjúdù àti irun ìyàtọ̀ rẹ̀ ní kí ni àsìkò tá à ń yan ìbẹ́ kan sọ wọn pé rákà méjì ṣèbí wọ́n ti ń kí sọ̀látù súbọ̀ sọ̀látù fájìrì rákà méjì ẹ sọ wọn pé bẹ́ẹ̀ ṣe ń kí súbù ìyẹn bẹ́ẹ̀ ṣe ń ká ṣùbà bẹ́ẹ̀ ṣe ń kí súbù ìfájìrì ní kẹ́ ẹ ṣe kí o tẹ bá ti sálámọ̀ tán ẹ tún dìde ẹ tún kí méjì míì lóru o aago báyìí ní kẹ́ ẹ dìde o ó bẹ̀rẹ̀ láti báyìí ó parí ṣòkí lẹ fẹ́ kọ́ wọn bẹ́ẹ̀ fọwọ́ àná iṣẹ́ pé owó yọ ń bẹ̀ torí báwọn yóò wá ṣàdúà mo dà níyàn nínú bídíà náà làníyàn dídá tá a bá ń ṣe program tààlìm à ń ṣe tààlìm fáwọn èèyàn fáwọn àjókò gbogbo àwọn aláníyàn àwọn èèyàn ti kọ request prayer request wọn ó kọ ní pépà ó ti ní àpótí kan wọn ó lọ jù sí àfọwọ́ aṣáàdúrà sí kìnìyẹn tàbí kó na àwọn kan tó lè débi kó wà á mú ẹyọ kan wọn ó kà wọn á ṣe é wọn in fact òun ò tí ì ju prayer request sínú tó jẹ́ kí n láìka like àfa àwọn yẹn nìyẹn mi ò tí ì ju prayer request sínú bọ́ọ̀sì yẹn rí kọ́rọ̀ mi má bọ̀ sí yóò bá sọ àfa àdọ́lọ́hún ó di babaláwo nu kó tó lọ yóò béèrè ọ̀nà lọ́wọ́ ẹ̀ nínú tíra àtà ń pè ní samara dání làmọ́ pèlékè asamaru dání àwọn èso tó súnmọ́ sẹ́ríhù tíra rìsálà mo kà ń bẹ̀ pé Umar bọ́nà lọ́kọ̀ tọ́bùrọ̀ díẹ̀ lọ́ọ̀tà láàrin táwọn èèyàn tó bá rí ìmáàmù kan tó kírun tán tó ń ṣàdúrà fáwọn jàmáà ó máa ń fún wọn lẹ́gbàá ni yóò ná kí ló dé tó pé àwọn jàmáà ò padà sọ́dọ̀ ọlọ́run ó ní tó bá yà wọn náà sọ pé àlùbáríkà àdúrà tòun ni àwọn jàmáà yẹn fi àwọn afáàsì máa ń sọ pé àbáwọn là ń ṣàdúrà fún yín àwa ṣàdúrà fún yín tán èdè yẹn ẹ̀ mọ̀ wá mọ́ òun ni wọ́n fi máa gbowó ọpẹ́ níbi ìkómọ ó yá owó ọpẹ́ èló five thousand five thousand lẹ́fẹ́ fi dúpẹ́ sẹ́yìn lẹ ṣoore fún tẹ́ fi ń gbowó ọpẹ́ yẹn lọ́wọ́ ẹ̀ ṣé wọ́n lo ṣoore yẹn ni alihamdulilayi lọ́lọ́run béèrè lọ́wọ́ ẹ̀ sọ́dákọ̀ àti hadiya ó wà fàáfà ìtọrẹ àánú kì í ṣe pé wọ́n ọpẹ́ ó lè wu ó ń tọ́pọ́ lọ́n ṣoore báyìí fún mo fẹ́ ṣe sọ́dákọ̀ ìwọ́kọ́ ló béèrè ìwọ̀n àbí oníbàárà nìyí ni tó bá tẹ̀bá ní ẹ̀ẹ́ báárà làwa fi ń jẹun o tó rán láàfà kan ti sọ rí public way tó àwọn báárà báyìí àràmù lèyàn tó bá sì filẹ̀ ànábì ni àwọn kan ò ní gò wọn ò ní yẹ̀lẹ́ tí ó máa tọrọ títí tó àdíjọ́ gbèǹde wọn ò ní lẹ́ran lójúmọ́ egungun ni ó kòkòrò wo tí wọ́n bá ti jí àtìmọ̀ pé àwọn báárà lè láyé sahih torí náà sọ́dákọ̀ kìí ṣe jọ́ kó mọ kìí ṣe jọ́ gbéyàwó àwọn èèyàn ó sì tọrọ owó títí tí ń jọ márèjì wọn ò ní rántí sóyè igi ẹ tí ìrírú ẹ̀ rí ni dáadáa wọn ò ní ṣe ákùdù nìka wọn ò ní ṣe rárá bẹ́ẹ̀ sì ni wọn ò ṣe nílé tẹ́lẹ̀ torí báwọn tó fẹ́ sóyè igi ò ní mọ̀ ń pẹ́ ẹ̀sìn ká bá tiẹ̀ sọ pé wọn ti ṣe ákùdù nílé wọn ti wà límọ̀. ibi ìkómọ oríṣiríṣi bídà owó ọpẹ owó kọ sàmà owó kó mọ wo kìíní kan ẹ̀rọ ilé gbogbo ràn wọ́n ràn wọ́n yẹn kì í ṣàrẹ̀ sí. sọ́dákọ̀ ti wà kò díjọ́ yẹn àwa náà fáfáà sọ́dákọ̀ mọ́sàlá olè ronú pé ah, ustaz báyìí tó ń kọ́ mọ́ ń ké kùtẹ̀ kí ń ráàyè lọ oko gbà tí wọ́n lọ oko tí wọ́n jẹ́ àgbẹ̀ ó wa iṣu twenty oko mẹ́ta fáfáà ń bẹ̀. ẹ rí i pé tí gbogbo wa bá ń ṣe bẹ́ẹ̀ àáfàá gan ò lè láàkì iṣu yóò mójútó kéwù ẹlòmíníkà ah, ibi táwa wà ọ̀rọ̀ ibi tẹ́ ń sọ yẹn torí pé ẹ̀yin àgbẹ̀ ní àmọ́tara rẹ jẹ́ ṣe bóun gbé àpò ráìsì ní pàmọ́ǹtì lóṣooṣù ńlé rẹ nínú àpò ráìsì tó ń gbé ò lè yọ rọ́bà mẹ́ta tírí rọ́bà tí wọ́n ń pè kóńgò ńjọ́hún ò lè yọ fàáfàá àgbẹ̀lé rẹ̀ tó bá ti ń yọ fún báwọn tẹ́lẹ̀ ò ní ìdíjọ́ kò mọ owó kọ̀ọ̀kan kan ò ní há ó fẹ́ fàáfàá lówó ó ṣe jẹ́ twenty naira fifty naira ló fẹ́ máa fàáfàá ìwọ kì í rí two hundred naira five hundred naira one thousand èyí tó tiẹ̀ máa ń sú mi ní àwọn brothers young brothers tọ́lọ̀ ní kí wọ́n ní lọ́wọ́ ẹ̀rẹ́ lómi iphone bíi mẹ́ta ní òkò dání yóò àjókòó mosque yóò máa criticize àwọn afa bídí àní kí ni ẹ̀kọ́ correct kò fáfá ń lówó rí o wọ́n lé ọ jáde mọ́ṣáláṣí pátápátá ní ọ̀tá súnà níwọ̀n ìwọ̀n èyí sọ̀tá súnà ìwọ ló jẹ́ kí wọ́n kórìíra súnà wọ́n ròyìn pé ahun ni súnà kọ wa jókòó sí mọ́ṣáláṣí máa wòran níjọ́ tó bá tó bá ti dìde lọ fáfá one thousand kò ní ọ lára àbọ̀ ó ṣàdúrà fún ọ ní ó tún di bí ijọ́ mẹ́ta ó tún fáfá one thousand ó tún yọ ọkàn pàdé àfàlà ẹ má bínú tó wà lápò mi ní five hundred naira ó wá náà wọ́n jọ kan wọ́n sọ̀rọ̀ kan ní dídí àní àfọ̀ ní bẹ́ẹ̀ ni dídí àní ọ̀rọ̀ yẹn torí pé bídí àyẹn òun fẹ́ fi jẹun tẹ́lẹ̀ ni ṣùgbọ́n mọ̀ pé yóò yọ lọ́dọ̀ rẹ pé bídí àní àfọ̀ òun kan gbà tóun bá tẹ̀ náà ṣe bídíà ò ní fún un lówó mọ́ tó pé àfa yẹn gan mọ̀ ṣùgbọ́n kí làwọn ó jẹ. alijudi láwọ́ ó ṣe pàtàkì sógbó àwọn afá afá afá àwọn yìí èèyàn máa ẹlòmínú àwọn afọ́n bídíà yẹn kò yẹ ká fún wọn ní nǹkan kò mọ̀ pé bídíà ni á ṣàlàyé fún ni sokọlọ́n kò ṣe àná wa ètò wa burú jù gan ni pé àwọn afá súnà gangan ọ̀pọ̀lọpọ̀ àwọn súnà ò ti wà fún wọn ní dòre ni mo ní ṣe bá mo wà lọ́dọ̀ ẹnìkan mo bá sọ̀rọ̀ ọlọ́run ló tiẹ̀ yọ mí jọ́nà a lọ program kan ni program yẹn àwọn afáàǹṣe wá síbẹ̀ oríṣiríṣi paper presentation máa rí ẹnìkan tí mo mọ̀ mo wá sọ fẹ́ nìyẹn pé àáfàá báyìí mo wá dárúkọ àáfàá yẹn pé ó ní bùkátà sí mùsà àdá ìrànlọ́wọ́ yín o rògbòdìyẹ wàláì mi ò tí ì wá dákọ̀ afọ́ mi ní àwọn àfáàsì ó expect kí n máa fún ẹ lówó ni ọ̀rọ̀ yẹn dẹ̀ ní mi lára gan ẹnìyẹn lèmi dẹ̀ fẹ́ sọ fún torí ìlú ẹ̀ ni wọ́n ń gbé mo dẹ̀ mọ̀ pé ẹnìyẹn lówó mo wo program yìí bá àfáà organize ẹ̀ pé tó bá tó ní ìdìkún lọ́wọ́ yín àtẹ̀tí ìdè program yẹn astafilẹ̀ mi ì tí ì sọ̀rọ̀ yẹn tán wípé ní ìwọ tó ń ṣe díà mi ò lè fún ẹ lówó mi ò ṣe kí ni wọ́n sọ ah! ọ̀rọ̀ yẹn wá ní mi lára kí sì ṣára mi mo fẹ́ tọrọ owó fún mi ò fi ẹ̀rọ inú ẹ̀kọ́ fún mi ṣe pé tó bá fún mi mi ò gbàgbọ́ kì í wá sẹ́mi mi. àwa lọ prógámù tá a fà yẹn tí mo sọ pé ó yẹ kó fún ní kó máa fún ní owó yẹn ó wá ṣe prógámù kan òun wá kọ́mẹ́ǹtì ó jáde bẹ́ẹ̀ pé ẹ àfà bóun ṣe rí prógámù òun rí pé kì í ṣe owó kékeré wọn náà ẹ máa pè àwọn náà sírú nǹkan báyìí káwọn lè máa dá sí tọ́lọ́hún ní that's good that's right ìgbà tá a parí program yẹn mo á pè wọ́n mo ní níjọ́ tí mò ń sọ̀rọ̀ báyìí ẹ kó sí mi lẹ́nu ẹ̀jẹ̀ ń sọ̀rọ̀ mo ní ṣèbá àfáà yìí ni mò ń sọ fún yín pé ó yẹ kẹ́ ẹ máa ràn lọ́wọ́ tẹ̀sán abẹ́rẹ́ ni ẹ kíní kan wá ń fẹsẹ̀ ra lẹ̀ ń bẹ̀ ń sọ pé àwa wí. kò dẹ̀ sí tó jẹ́ ẹ pé àwọn èèyàn káàfà ọ̀run pa àfà kan ló tún sọ fún mi pé wọn èé fẹ́ káàfà pé àwọn èèyàn ò fẹ́ káàfà òjé èèyàn wọ́n fẹ́ káwọn àfà òjé èèyàn wúruwúru. sọ lọ́rọ̀ kan ṣá irú àwọn àfà yìí tẹ bá ti ń ṣèyìn so kò yẹ pé jọ kò mọ jọ kínní kan ní àwọn àáfàá fúnra wọn náà ẹlòmíì tó kàn jáde lé kí ọkọ mú un ládàá sídìí láti lè mú un ta ó sọ̀rọ̀ ẹ̀dá fà a poet akéwì orin ewì ẹ̀rí pé tẹ́ bá lọ bí wá sí wọn àfẹ́ lọ bí rúgà orin ni wọ́n ṣáà máa kọ sáwọn kò sáyà kò sáàdì kò sí nǹkan kan ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n àfọ́ ọ̀jọ̀ kan kan tó sọ pé màmá tẹ́ ń sẹ́yìn ní gàdàgàdà àti bórin nǹkan bá ti ń sọ torí mo máa gbọ́ mi ma ní orin tẹ́ni yìí ń kọ bàǹtà àfàyìn sọ yóò tún kà yóò tún máa sọ̀rọ̀ ńlọ yóò tún kà ọ̀rọ̀ ọpọlọ ẹ wá ní gbọ́ àlàyé lọ́dọ̀ ẹ̀dá náà bí ṣe ń kọrin yẹn lọ́dọ̀ tèmi tí wọ́n bá ní kùránì náà ìtukùtù ní òtò nítọ́lọ́hùn sọ ní òtò kó ti ẹ̀dá kọrin yẹn kó máa di pé tó tọ́ ni àwọn gbogbo ohun tó bá ti jẹ́ in tí ìṣàrẹ̀ ẹ̀sìn nígbà yà ànábì mọ́ àna àléhì wa sàhábì àwọn tó wà lórí tèmi ànábì ń bẹ lórí rẹ̀ àtàwọn sàhábì mi àwọn ni wọ́n mọ̀nà. ọlọ́run sànù wa ọlọ́run kò fún ara kí lànàbì pé ìyapa sí tó wà láyé tó wà ní tó yàtọ̀ sí súnà àti táwọn ọlọ́run mọ̀jà àwọ̀ náà o ọlọ́run kò ṣàánú wa torí àsìkò abẹ́lọ́run bá lékelá kó fún alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ dáadáa wa ọlọ́run mọ̀jì ó bàjẹ́ àlékún dáadáa ọlọ́run kò ṣe fẹ́ ní kọ̀ọ̀kan wa àtàwa àtẹ̀yìn ọlọ́run jẹ́ abánabi wọlé ọlá jẹ́ ká bá ànábì wọlé ọlá mọ̀jà wa lẹ́yìn ànábì allahumma rabbana la tu'akhidna in nasina aw akhtana ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد والسلام عليكم ورحمة الله وبركاته